alẹ́ máa ọ̀bá ti pọ̀ ọ̀tá ìbá yọ ọ́ wọn ní alákọ̀ọ́rí ọmọ ti lọ wò ó èyí tí wọ́n rò yí ẹ̀ lolúwọ́ bá ń ló sẹ́ Sunday ọmọ adéyàmọ Ìgbòho sàṣẹ́bẹ̀ lọ wà ọ̀rẹ́dá máa dúpẹ́ lọ lónìí ìjọba òkú ni tó o ti dàbí wèrè pọ́jọ́ òní ó tó pé ń tọ́kí lọ fẹ́ wá láàrin àwọn ọmọ adarí mú gan tàbí tó o ti dàbí gé ọmọ láàrin ìgbẹ́ kí lọ máa ṣẹ̀dá òfin ìrọ́ ọjọ́ máa dúpẹ́ lọ́wọ́ alágbẹ̀dẹ àyànmọ́ ọba tó fi ọ́ dára tó dùn ọmọ adéyẹmọ o ìwọ náà kọ́ olódùmarè ọba ní gbogbo lárugẹ. ẹsẹ ẹsẹ wọn dúpẹ́ o. sunday o sunday o sunday o. jáde. ẹsẹ mo dúpẹ́. ò lè mí mọ́ ó ti kó wọn láyà jẹ́ wọn ò lè sóge ọ̀sẹ̀ rùbà wọn ọjà wọn láyà wọn ò lè mí fín mọ́ ó ti fi ògbójú ńlá fọ́ igbá ooru ní èyẹ dànù. ọmọ adéyà ọmọ adéyà sọ pé àwọn ọba tiẹ̀ ọmọ ọkọ lógún ọmọ àlè ìwọ náà bí bàbá dojú dé àfihù bí ọba ṣe sí ẹjẹ afọ kí ni bẹ nínú ọgán ọmọ adéyà ọmọ ti dùn mọ wúrú mọ wúrú bí ọ̀pani kọ́ pani bí ọ̀bá ní pani kó yé dùn mọ wúrú mọ wúrú mọ wúrú mọ wúrú mọ wò Sunday ọmọ adéyà kò ó ti digbí àlọ́ yìí yé ẹjẹ ọmọdọmọ ń wéwé kókò tó bá lè bí ọmọ bẹ́ẹ̀ tó bá fẹ́ fọyà kọ máa fọyà gbèrègbèrè sàǹgbà ọ̀rọ̀ máa fọkù ẹni bá wọ bẹ ọmọ adéyẹmọ ti di àlọyè láti wo ọmọ adéyẹmọ ìgbó òòṣà yé yé oríire àpèrè ọmọ Yorùbá pàtàkì ọmọ ọkọ ní ọhún ṣeun bẹ́ẹ̀ lọmọ ọkọ ṣe ìwọ lọ pa gàmbarí nípa ìsìn Sunday ọmọ adéyẹmọ ọpa gàmbarí nípa ìsìn ọpa fúlàní náà ọgbẹ sọmọpọ ya onítọmọ ẹgbẹ Sunday Igboho òòṣà

Ògún ló nílé ará Ògún ni wọ́n fi jagun kí ké gbẹgbẹjẹ bó mú ọyẹ ẹjẹ nira wọn ló mú ọnà Sunday Adéyẹmọ Ìgbòho ọsà lóní ilẹ̀ Yorùbá gbòmìnira dandan ni má bọ agbọ o. ṣé ọlọ́dọ̀lọ́dà yìí o ìlànà Olódùmarè ni ọmọ àlùwọ́n Adéyẹmọ o dákun mọ́rin làwọn oníṣẹ́ ẹbí ẹ̀tọ́ kálukú mọ̀ fi dùn wọ́n orí kálukú ló gbé ọdẹ kò tó dùn wọ́n á máa gbọ́ o gbogbo ọmọ Yorùbá tàtà ń dáwà lóye ẹja fọwọ́pọ̀ ká gbé ẹni tó lúwa fi sẹ́ ká gbé lárugẹ gidi ni èmi jù ọ wọn ò dùn lọ sí ibà méjì kọ o ẹni tó lùwà fi sẹ́rán ọgá tó sí ẹni tó fi ara wọn Sunday ọmọ adéyọmọ ló tẹ̀lé àti wá akọni ẹtí wa akọni jagunjagun ọkùnrin tararara gbọdọ kẹlẹ ọmọ adéyọmọ wa máa gbọmọ fẹẹ sí àgbà kan fún wọn ni ẹni tó bá ní kó òkú ní kékeré kó máa fọwọ́ ara wọn síra wọn àṣẹ wọn ní máa ṣe ara rẹ̀ kó dànù ìmọ̀ tí ìmọ̀ jọ ìmọ̀ jọ ìmọ̀ jọ ìmọ̀jọ́ ìmọ̀jú ìmọ̀jú ìmọ̀jọ́ ìmọ̀jọ́ ìmọ̀jú ayọ́yẹ pọ̀ ní kó lọ́wọ́ ọ̀run wá kékeré tó kékeré ìdáwọ́ ìní ọmọ gbẹ̀yìn agbẹ̀dẹ òsì pàtàkì òní gbúrú òdòkó tẹ̀ máa gbọ́ àwọn bábábá rẹ tó ti wà níbùgbé ìdájọ́ wọn àmọ́ fọwọ́ tì ọ́ gẹ́gẹ́ ni àwọn alágbá jagun jagun jagun jagun jagun tí wọ́n ti jagun ṣáájú nílẹ̀ Yorùbá wọ́n mọ fi ọtí ọ̀gá gẹ́gẹ́ ni kó o dúwà ọlọ́fin ọba àtàlà bàṣọ̀rọ̀ àjàká àjàngàtìlẹ̀ ẹ̀fọ́fọ̀fẹ́lì lánàfọ́kúnlá lánàfọ́kúnlá òun náà mẹ́rù òun náà mẹ́rù ọmọdékùnrin sábà agorílá agorí koko alùpùpù àbá àkútù ògèdèǹgbé agbógungbòrò olè jẹ́sà Ṣàngó. Oh, oh, oh, máa gbọ́ná sẹ́yìn ọmọdé yẹn mọ́ ọmọ adéyẹmọ ìgbòho sanbó ló ti rí pẹtupẹtu tiẹ ṣe ọgbàrúgbà darúgbó lọnùgbò lọrẹ ìjó òkun lẹyà ọsẹ pé yẹn rí kẹne máa ń de bàbá rẹ lọ òun kàtàrí gbàgbà gbàgbà gbàgbà gbàgbà gbàgbà kẹne máa ń de bàbá rẹ lọ alárúgbó parúmọ Sunday ọmọ adéyẹmọ ní oṣù olùgbò dé gbangba Sunday ọmọ adéyẹmọ ti di kókó ọdù ó ti wà lókè ẹni bá ní ọjà kọkọ máa kú ni máa gbọ́ o sórí ma bẹ̀rù ọ̀tẹ̀ mọ́ òòrí ní gbogbo fùlùfùlù labalábá tí wọ́n ń dìbò lẹ́kùn Sunday ọmọ adéyẹmọ ìgbòho sà òòrí bí wọ́n ti ń wo sọ àkísà máa gbọ́ o jẹ́ gbogbo ọmọ Yorùbá àtàtà tó bá lóye akọ́dà ọgbọ ọgbọ́ ọmọ Adéyẹmọ ni ẹja fọwọ́ tì ká tì yí débi tó lápẹẹrẹ ẹja fọ tẹ́lẹ̀ èmi tún ẹ̀wọ̀ òjò kò lè gbé wa débi kankan pa akọ́dà yí ọgbọ́ ẹja pàwọ́pọ̀ ká bí ẹni tó fi sẹ́yìn lárugẹ ni ẹ máa gbọ́ yẹn sẹ́wọ́n igi igbó pọ̀ wọ́n dìgbẹ́ ni àwọn yéè máa bá ọjọ́ òní ọjọ́ burúkú tọ́ lápẹ̀rẹ̀ ni ṣùgbọ́n o àwọn tí wọ́n ṣe rúrú ẹ̀ wọn ò lè mú jẹ́ ẹ̀ má ṣe pé ṣùgbọ́n nu rẹ̀ ogun tó ọba tó ń sọ tẹ́kọ̀ padà bọ̀ ìmọ́lẹ̀ thank you. àrò ọ̀rọ̀ mọ gbogbo tó ọba ti ń jẹ àrò ọ̀rọ̀ mọ àwọn tó mú kọ́jọ́ àwọn tó mú kọ́jọ́ òní wáyé má ṣe pé o ṣùgbọ́n má jẹnu rẹ̀ ó gbófo gbogbo tó ọba pátápátá àrò ní ọ̀mọ́ àrò mọ́ orí bẹ́ẹ̀ délẹ̀ wọ́n mọ fèrèsé lọ́lé wọ́n mọ fèrèsé lọ́lé wa kì í ṣe é mọ̀ wọ́n lè bí lẹ́rìí wípé ìtàlọ́kùnrin ìwòtẹ́ lápẹ̀rẹ̀ lágbájá ni tàmẹ̀dọ́ ni ìmọ̀lẹ́ akéwìrè ọmọ wọn lọ́gbọ̀mọ̀sọ akílété mo bólúwa mi dúpẹ́ mo bẹ̀rù àgbà. ọmọ Ìbàràpá lápapọ̀ ẹ̀jẹ̀ àdúpẹ́ lọ́wọ́ àkí ọmọ yorùbá lápapọ̀ tìlé tọkọ ẹ̀mí àgbọ̀ ẹ̀bá nǹkan wọn adéyẹmọ chief sunday adéyẹmọ ipò orúkọ ńlá tí ń jámọ láyà bíi àrá orúkọ tó ń dẹrù bó lórúkọ gan-an ọmọ yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lẹ̀dá wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n irin ni má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan lè ṣí wá lọ́nà mọ́ ẹjẹ́ àtìmọ̀ṣọ kan ká lè débi re ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú Alágbàdo òde ọmọ atapẹ̀tẹ̀ wọnú omi ọmọ gèdèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sínú kán yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbò ó ìkan ń ṣe yín ní dápẹ́dàpọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n ò mọ̀ pé ó mọ̀ rẹ kí ló dé pé ó mọ̀ rẹ sí ọmọ òpópó sanran ìgbàgede gbowó sùn wọn lálà ìsín bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní mọ̀ rẹ bẹ́sìn bá bímọ méjì ní á fi kan pọkó sí amúkan yòókù bọ sànyà àtúmúyà rẹ tí ọlọ́rọ̀ gbọ́ àfiṣẹrù wálé bàràǹgbòjé ọmọ onílẹ̀ ọlà àwọn àjòjì tó ń ṣe ségesège tọ́láwọn oníbomi kó símú wọn láwọn oníbomi sànyà wẹsẹ̀ ìgbà tójú kò firi ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó símú wọn sì bomi sànyà wẹsẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday òkúta ò ṣe fún wọn o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kò pọ́sibú kó dodo láyé ń bí ó kún díẹ̀ domi láéláé ìtọ́ mi lè domi Sunday Igboho arógun má ti dí tó ń jà fẹ́tọ̀ Yorùbá ní tilé tó kó. bàbá alága àgbà lórí píjẹ dákọmọ dákọmọ dákọmọ dákọmọ dákọmọ lọ sí ìmọ̀. I'm not you are do. This life is stupid. This is stupid. Life is stupid. Life is stupid. i your fault. That's your fault. the breaking news as we continue to appreciate the gods of the Yoruba land on behalf of Dr. Chief Sunday Adeyemo Igbowo. I would like to read the statement coming out as we have it just about some few hours ago, and it goes like this. My name is Alami Koike, the spokesman for Dr. Chief Sunday Adeyemo Igbowo. Also, today is the fifth day of the 12th month of 2023. It is December, and as we continue to give God the glory of the lives of Dr. Chief Sunday Gbowo, on the 1st of July 2021, the federal government under the former President Muhammadu Buhari and likewise the Vice President, the former Vice President Yemi Osibajo, decided to attack and almost assassinate Dr. Chief Sunday Gbowo it is resident at Soka in Ibadan, Oyo State, southwest of Nigeria. That event led to so many things that eventually allowed Chief Sunday Gbowo to now take the matter to the ECOWAS court as well. A judgment has now been delivered, and that judgment is what we're going to be reading. First and foremost, we would like to appreciate all the legal team, and likewise Professor Banji Adebanji Akitoye the leader of the Yoruba Self Determination Group, and likewise all the members of the Yorubas that have been standing very close in this case. Let me remind us that two individuals were also assassinated in that particular attempt to Dr. Chief Sunday Gbowo's house. The name of those individuals are Dr. As Alaji Fatai, an uncle that was passing by at Dr. Igbo's house on the 1st of July. Also, a business friend and a very close family friend, also Alhaji um, Adugan, was killed. These two bodies are still being held by the federal government. The DSS would also be finalizing these kind of situation where the DSS have not told us exactly where the bodies are. We hope that a judgment will be coming soon on behalf of the federal government and the DSS to give us where these bodies are. But for today, I'll be giving you what the judgment says and what we will be telling you today is coming from the ECOWAS court. Congratulations once again to Dr. Chief Sunday Adeyemo Igbowo, popularly known as AKA Igbowosha, as the ECOWAS court has now issued is judgment. The court condemned the arrest and detention, ruling that it was done in violation of international law. I want us to take note of that. Whatever took place on the 1st of July was not done under international law. It was an assassination attempt to kill a man that had nothing more than the fact that he had interest of the indigenous people known as the Yorubas in the southwest of Nigeria. Igbowo was almost killed, but likely, just as we have said so many times, that Igbowo is not a criminal and he remains a law abiding citizen, both in Nigeria and where he resides in Germany. But the court has now said that Igbowo was almost assassinated, which also violated the international law. Again, Dr. Oloyegbowo escaped but two years down the line, so much has occurred. The court again condemned the arrest and likewise his detention in Benin Republic, ruling that it was done in violation of international laws to which the Republic of Benin was also a signatory. Dr. Chief Sunday Bowo was also given 20 million sefa in compensation by the court. So we hope as we continue to fight for his freedom from collecting all these expenses. We hope that this payment would also be paid in compensation according to the rulings. Let's go further. This has been coming out from Mr. Gani Alagbala, the spokesperson for Professor Adebanji Akintoye, made the following announcement on Tuesday, and it goes like this I am pleased to report another victory for the Yoruba nation. Today is the 5th of December 2023. Dr. Chief Sunday Adeyemo's case against the Republic of Benin has been decided by the ECOWAS Court of Justice. The court ruled that Chief Sunday Adeyemo's arrest and detention at Benin Airport, as well as their refusal to allow him to travel to Germany as a political refugee from Nigeria, were all illegal. I'm sure a lot of you remember that it was literally about 20 days after the assassination attempt on the lives of Igbowo that he was traveling with his wife to Germany when he was stopped. This has violated international law that Benin Republic is also a signatory. The court also condemned the arrest and his detention, ruling that it was done in the violation of international laws which Benin Republic is a signatory. Dr. Sunday Adeyemo Igbowo must now be paid 20 million sefa in compensation, according to the ECOWAS court. The judges also denounced that the Nigerian DSS mode of operation, bargaining into Dr. Sunday Igbowo's home in the middle of the night on July 1st, 2021, without a warrant of arrest and killing two individuals in the process, we must continue to remind that these were crimes against humanity and these were crimes against a philanthropist, a man that has not done anything to the federal government that led to almost being killed on the 1st of July 2021. There was no warrant, his house was not given any notice prior to that, and we continue to seek the CCTV footage that was removed from his house that led to not just destructions of lives also destructions of properties. It is a victory day for the case principal counsel, Barrister Tosin Ojomo, and also the international lawyer, Igbowo Legal Action Committee, member who has supported the case since its inception. More information will be provided later, but again, congratulations to Yoruba Nation, congratulations to Dr. Chief Sunday Adeyemo Igbowo Congratulations to the Igbowo Legal Action Committee. Congratulations to Barrister Ojo Omo. My name is Olami Koiki, the spokesperson for Dr. Chief Sunday Adeyemo Igbowo. And like we said, this is just a breaking news, and we decided to say, for those of us that have not been able to understand what we've said, eléyìí ni láti fi kẹ́dùn láti fi ṣe ọpẹ́ fún gbogbo ọmọ Yorùbá pé ilé ẹjọ́ ti sọ pé olóyè Dr. Sunday Adéyẹmọ Ìgbòho tí wọ́n dè mọ́lẹ̀ nílùú Benin Republic lẹ́yìn ìgbà tí wọ́n fi pa sínú ilé pé kí Benin Republic kó lọ san owó tó tó twenty million sefa ní compensation lẹ́yìn ìgbà tí wọ́n bá sanwó náà tán kí wọ́n sọ fún Ìgbòho pé gbogbo ohun táwọn fi dè mọ́lẹ̀ kò ń ṣe ohun tó yẹ ṣe nítorí pé ilé ẹjọ́ tí a mọ̀ sí ECOWAS court ó jẹ́ kó yé wa pé in tí DSS wá ṣe nínú ilé bàbá wa olóyè Dr. Sunday Igboho ní ọjọ́ first of July twenty twenty one kò ń ṣe tí wọ́n mú ẹ̀rí kankan wá pé àwọn ń bọ̀ nínú ilé yìí o ìwé lẹ́tà tí wọ́n máa ń fúnyàn pé a fẹ́ wá sínú ilé èèyàn kódà nígbà tó wá òru ni wọ́n wá wọ́n pààyàn sínú ilé náà nígbà tó pààyàn tán wọ́n gbòkú lọ títí di bá ṣe ń sọ̀rọ̀ yìí títí di wákàtí àìtí rí òkú gbà padà òkú aláàjì fatai ìyẹn ẹ̀gbọ́n bàbá wa olóyè dr sunday adéyẹmọ ìgbòho àti aláàjì àdògán òkú méjèèjì ó sì ń bẹ lọ́wọ́ dss àwa ń rọ ìjọba ti tìsín pé kí wọ́n ṣe kí ni kọ́ dákun kó jẹ́ ká mọbi tí àwọn òkú náà wà kí àwọn mọ̀lẹ́bí náà kọ́ kí wọ́n lè sin òkú wọn gẹ́gẹ́ bí ìlànà mùsùlùmí wọ́n tún wá jẹ́ kí ayé wa pé nínú àtẹ̀jíṣẹ́ tó wà yìí pé ká dúpẹ́ lọ́wọ́ àwọn Ìgbòho committee lawyer tí wọ́n dúró látìgbà tí ìṣẹ̀lẹ̀ ti ṣẹlẹ̀ ní bí ọdún mẹ́ta sẹ́yìn pé sẹ́ a gbọ́dọ̀ rí òkodo ọ̀rọ̀ pé ṣé ẹlẹ́wọ̀n nìgbòho ni ṣóṣẹ̀ ni àwa ti rí dájúdájú pé olóyè Ìgbòho kò kí ń ṣẹlẹ́wọ̀n kò dẹ̀ṣẹ̀ nígbà tí ó gbéra tó ń lọ sí ìlú Jámánì ní July yẹn pẹ̀lú ìyàwó wọn tí wọ́n fi dá wọn dúró ilé-ẹjọ́ sọ pé kò sí kankan tó lẹ́tọ̀ọ́ láti dá wọn dúró nígbà tí wọ́n máa fi dá wọn dúró yẹn àwa ń dúpẹ́ pé ní irú ọjọ́ ní báyìí ìyẹn la ṣe ń sọ fún gbogbo ọmọ Yorùbá pé olóyè Ìgbòho kò kí ń ṣe ọ̀daràn bẹ́ẹ̀ kì kí ń ṣe ẹlẹ́wọ̀n a dúpẹ́ gbogbo àwọn tí a mọ̀ sí Ìgbòho Legal Action Committee bẹ́ẹ̀ la máa ń dúpẹ́ lọ́wọ́ bàbá wa Professor Adébánjí Akíntóyè tí wọ́n ní tí wọ́n bá fi ọmọ àwọn sílẹ̀ àwọn ò kúrò nílùú Benin Republic eléyìí wá fi jẹ́ ẹ̀rí pé lótìtọ́ lódodo ọmọ tí wọ́n ń sọ yìí kò kí ń ṣe ọ̀daràn adúpẹ́ lọ́wọ́ barista Tosin Ọjọ́ Ọmọ bẹ́ẹ̀ la dúpẹ́ lọ́wọ́ gbogbo àwọn tí wọ́n dúró gẹ́gẹ́ bí lọ́ọ̀yà títí dé ìyá wa Janet Fashake àtàwọn bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ bàbá wa olóyè Dr. Sunday Igboho wọ́n ní ká kí gbogbo ọmọ Yorùbá o pé ká lè dúpẹ́ pé ọpẹ́ náà ni gbogbo ọ̀rọ̀ wa máa já sí nígbàkigbà ọpẹ́ náà ní lénìí ọpẹ́ náà ní lánàá orúkọ tèmi ni ọláyọmí kóìkì tí gbogbo wa mọ̀ sí agbẹnusọ fún olóyè dr sunday igbòho àníri jù báyìí lọ lórí ètò ti tìsín eléyìí ni níta ń pè ní breaking news. ọmọ ìbarapá lápapọ̀ ẹ̀jẹ̀ adúpẹ́ lọ́wọ́ akíọ́mọ ọmọ yorùbá lápapọ̀ tìlẹ̀ tó kó ẹ̀mí àbọ̀ ẹ̀bá nǹkan wọn adéyẹmọ ṣífọ́ǹdé adéyẹmọ ìgbò orúkọ ńlá tí ń jámọ̀ láyà bí àrá orúkọ tó ń dẹrù bó lórúkọ gan-an ọmọ yorùbá ẹ má sùn o torí pé bùrà a kò lè fojú kégbodò láyé títa ríro lè dá kọlà wúrà tó máa dán alànà kọjá dandan o ọ̀wọ́n ẹni ní má bẹ̀rẹ̀ wọ̀nà ẹ̀dá kan lè ṣí wá lọ́nà mọ́ ẹjẹ́ àfìmọ̀ṣọ kan ká lè débi ré ẹjẹ́ àjọ gbárùkù ti Sunday Ìgbòho Ìgbòho ṣá ọmọ Ìgbòho mọ̀rẹ́ nílùú alágbádò òde ọmọ atagbẹ̀tẹ̀ wọnú omi ọmọ gègèlè wodò sànyà ìsànyà ò rẹ́ràn bàbá yín láàrin ìdí omi kò sì náà ń kán sí yín lẹ́nu ọmọ òkúta mẹ́ta òkè gbòó ìkan ń ṣe yín ní dápẹ́dàpọ̀ ìkan ní mọ́ rọra mọ́ rọra ìkan tó kù nígbà tí wọ́n mọ̀ gbòó mọ̀ rẹ́ kí ló dé gbòó mọ̀ rẹ́ sí ọmọ òpópó sanran ìgbàgede gbòó sùn wọn lálà ìsín bẹ̀rẹ̀ wọn ní kó ní bẹ̀rẹ̀ ó máa kó bẹ̀rẹ̀ lọ ẹ̀sìn òní bímọ méjì ní gbòó mọ̀ rẹ́ bẹ́sìn bá bímọ méjì ní gbòó á fi kan pọkó sí amúkan yòókù bọ sànyà ń ṣe ségesège tán láwọn ò bomi kó sí mu wọ́n láwọn ò ní bomi sànyàwó ẹsẹ̀ ìgbà tójú kòfìrí ń kọ́ gbogbo wọn náà sáré bomi kó sí mu wọ́n sì bomi sànyàwó ẹsẹ̀ ọmọ abẹ́rẹ́ mẹ́ta òde ayé ọ̀kan ṣẹ́ ọ̀kan tẹ̀ ọ̀kan tó kù ní gbogbo ayé ti ránṣọ kiri gbogbo ọmọ Yorùbá Sunday Igboho onírèlẹ̀ láéláé torí àbá lásán nìkan ń dá òkúta òṣègbè fún o ìmọ̀ràn lásán ni ti balùwẹ̀ kó pọ́sibú kó dòdò láyé ń bí ó kún díẹ̀ kí tọ́ domi láéláé ẹ̀tọ́ mi lè domi. Sunday Igboho arógun má ti dí tó jà fẹ́tọ́ Yorùbá létí lè tó kó. Bọ̀dá Island at last, every good time, dákọ́mọ̀, dákọ́mọ̀, dákọ́mọ̀, dákọ́mọ̀, dákọ́mọ̀, I'm glad you are confused. Because it's true. Because it's true.